níbi tá a dé yìí ah. oh, mo fẹ́ kẹ́ ẹ dúró dédé hmm. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dúró dáadáa. ìsọlọ ìsọlọ. broda ẹ fún wa ní àdúrà ká bẹ̀rẹ̀ ètò tòní gẹ́gẹ́ bá a ṣe máa ń bẹ̀rẹ̀. ní orúkọ jésù. àmín. Hmm. Hmm. ní orúkọ ńlá ti kristi. àmín ẹ̀yin ni alpha àti omega wa oh, oh, oh, bàbá bá a ṣe fẹ́ kúrò lélẹ̀ fọ́lò wa bí instagram bí ẹ ṣe ń tẹ̀lé wa lọ yẹn bàbá o ẹ máa fọ́lò wa lọ gbogbo àwọn ará àdúgbò yìí tí a fẹ́ bá sọ̀rọ̀ olúwa gbogbo ọlọ́kà agídí nu wọn bàbá ẹ san wọn ní fọnù kí agídí wọn kú àwọn ẹlẹ́tì kúkú bàbá ẹ̀ sàn wọ́n nígbà tí wọ́n yà láti gbọ́rọ̀ jésù kristi olúwa ni mo pray gbàdúrà jésù olúwa wa àmín ní orúkọ jésù. wàyí o gbogbo ará àdúgbò yìí kẹ́ ẹ máa gbọ́ o wàyí o náà náà náà àwa máa lọ nínú agbami ètò we will now go into the program. ẹ wà á máa polongo. you will pray, proclaim Jesus Christ. n gbogbo ará àdúgbò yìí. the people in this community. ìpè ní ìrọ̀lẹ́ òní. that in this evening. a ìsọjí àgbà yanu kan we bring out for you a great revival. nínú primary school bẹ́ẹ̀ yẹn. in the primary school that is. Whoa gbogbo ìdè lọ́lọ́run mi fẹ́ jádà. agbẹ́ bọ́sọ̀ ṣe. understand it. gbogbo òkè ìṣòro olúwa máa sọ ní pẹ̀tẹ́lẹ̀. all of your problems be solved. ẹ wo mi wò. Hmm. look at me. ẹ̀yin ará àdúgbò. Don't you people in this community. Ẹ máa wo àwọn tó tẹ̀lé mi o. Don't look at my congregation. Ẹ máa wo bí wọ́n ṣe múra. Don't look at their dressing. Máa wo èyí tó wọ kọ́ńtẹ̀. Don't look at their ẹ̀ẹ́dọ́mú. Ẹ máa wo èyí tó wọ aṣọ tó ṣó. Don't look at their sọ́yà. Ẹ wá ń bì tó máa fún yín. Look at the ambẹ̀rẹ̀ wẹ́ àgọ́bí mi. Òun tó wà ń bẹ̀ ni kẹ́ ẹ wò. Ẹ you play you play what. Àwọn eyín ẹ o. Inside it look at what is inside it. Pọ̀nú ẹ lọ. Read it very well. Ẹ má bá wa rìn inú ẹ̀mí. Read it very well ẹ ẹ má bẹ̀rù. don't be scared. ẹ máa bọ̀ nínú ọgbà ilé ìwé yẹn. come to the primary school. gbogbo ìwà tún dànù. those are those. ní ìrọ̀lẹ́ òní. in this evening. ẹ wo bí ẹ má sọ̀sẹ̀. look there look here as my pastor says. ẹ wo bá a ti ń polongo olúwa yìí. problem jesus christ. ẹ fún mi ní orin àgbàyanu kan láti fi kí ọlọ́run ọba. ẹ wọ studio. ara wa wọ ọdún yẹn. ẹ o. jésù wo sọ ara wa.

ṣẹlẹ̀. ọ ẹ jẹ́ wẹ̀pẹ̀ mi. ẹ gbà ara rẹ̀. aládùúgbò ẹ gbà ẹ gbà. gbà lọ́wọ́ ẹ̀ gbà. máa pariwo. a pariwo. junior pastor. ẹ senior pastor. ọkọ fi àná ẹ ti pe ọmọ yẹn padà náà. sọlọ. bẹ́ẹ̀ tiẹ̀. ó ń gbọ́ ẹ bẹ́ẹ̀ ọlọ́run oṣù sunday kristi baba ẹ̀mí ọmọ yìí tó ti sá lọ gbogbo ẹ̀mí èṣù tó wà lára ọmọ yìí bàbá ẹ bá wa tan sẹ́ńdà yín ẹsẹ̀ ìdí kó mẹ́ bàbá ẹ tan bluetooth ẹ túùtù ẹ̀ dànù àti fún àtẹ̀dọ́ ẹ̀ bàbá ẹ fi ọwọ́ kan ọ̀ya sọjí mọ́mí sọjí sọjí fún bọ́dá Gani. jọmí lójú ni jọmí ah, lójú. ẹ wo eléyìí eléyìí ti jọ wá lójú o ah, megabyte ẹ ti. megabyte wọ́n ti lo megabyte wọ́n lo wọ́n lo wọ́n lo tì ó yá kí gbogbo ẹ̀ kó wà ní ìdákẹ́jẹ́ wọ́pẹ́lá jẹ̀ǹjẹ̀ wọ́pẹ́lá jẹ̀ǹjẹ̀ wọ́pẹ́lá jẹ̀ǹjẹ̀ ohun ni mo fi fọ yẹn èmi tún dà mọ instead of tinu gbogbo káì ah, eh. instead of maori sinda oh, oh god ohun ni èfẹ kílẹ̀ tí orúkọ ẹ̀ jọmílójú ni jọmílójú jọmílójú olúwa jọmílójú jọmílójú olúwa jọmílójú jọmílójú oya ní orúkọ jésù ẹlẹ́ra yẹ jésù orúkọ jésù àwọn àyè jésù kọ́ lọ́mọ yìí àmín jésù kọ́ lọ́mọ yìí àmín. mi ò fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ olúwa mi ò fẹ́ làágùn jìnnà bá mi kọlu ọmọ yìí àmín ibi tó wù kó wà ní wàrà ògbó ni ọdún bá mi dá padà bá mi mú àwọn áńgẹ́lì tó kú pàṣọ dání kọ́ bá bá mi lé bọ̀ àwọn áńgẹ́lì tó yọ pàṣọ tẹ́rẹ̀ kó máa fin ní ìfẹ́fẹ́ gidi kó máa sáré bọ̀ ó yá jọmílójú máa padà bọ̀ jọmílójú làjú Oh! dámùtà ìyá àlàkẹ́ tó wà lọ hospital látọjọ́ ẹ̀ hmm. tá a ti náwó náwó náwó tára wọn ò yá ẹ tún ní kí n tún lọ gbé wọn kúrò bẹ́ẹ̀ kí n máa one hundred thousand wá níbo ni mo ti fẹ́ rí i. one ah, ah. hundred thousand lówó one hundred thousand lówó nínú gbogbo tá a fẹ́ ṣe ṣé mo ṣe wá náwó tẹ́kàn mú mọ̀mọ́ tẹ́kàn tẹ́ mọ̀mọ́ kalẹ̀ tí mọ̀mọ́ tẹ́ mọ̀mọ́ kalẹ̀ báyìí tán fi kíní okùn ẹran sí wọn lọ́rùn tí wọ́n fa okùn mi sí wọn lára tọ́ ẹ pẹ́ ti gbé wá bí ọmọ sẹ́tì bá mi ṣe ìwọ. mọ́tì ẹ̀dá ló mú ta sọ àlàáfíà ìyá rẹ ọjọ́ ológun ni oríwòsàn fún ìyàwó wa tún sọ pé kínní. bí èlò ló lè rí. Ah, tẹ bá tẹ bá fi dá mi lójú pé ara ìyá àlàkè ó yá ó yẹ kí n lè rí bóyá seventy thousand. Ah, kò sí pé àfi dán ara wọn ti yá ni. ok sir ah, ó ti yé mi senior pastor. <laughs> ok ẹ ti dé meeting tẹ́ lọ sir. all right. ẹ àwa náà wà ní àyíká ṣọ́ọ̀ṣì ọdà ọdà ẹ má pẹ́. senior pastor ló pè mí wọn làwọn ti fẹ́ dé mítìnì tí àwọn ń lọ tó ti yé hmm. ẹ jọ o mo fẹ́ pè wá sí àkíyèsí kan ni o ẹ sista Mary ẹ jọ ọmọ ìlú ọmọlúwo ni yín ná. àyà ah, ah, mi tiẹ̀ ti já ọ̀tọ̀ nìkan tí mo rò pé ẹ fẹ́ béèrè sẹ́lùmí náà lẹ wá ń pọ́n ọmọ Òṣogbo ni mí. Òṣogbo Òṣogbo lọ́sùn state ẹ jọ sísítà ọmọ ìlú wo lẹ́yìn. Ìjẹ̀ṣà ni mí. Iléṣà lọ́sùn náà ni o Iléṣà lẹ́yìn náà ti wá o Ìjẹ̀ṣà ní èrè ní mọ̀ pé àjòkúta mọ̀ ni àwọn ń tiwọn ṣebí ilẹ̀ Yíbò lẹ́yìn tiwa ẹ dákun gbogbo àwa tá a jòkó ń bì báyìí àbí kí n sọ pé ẹ̀yin ta ni wọ́n fi bluetooth sẹ́ndì wa láti lu wọn wá bí àbí sẹ́ndà àbórí whatsapp nọ́mbà sẹ́ndì yín síbí ni ẹ jọ̀ọ́ ṣé bí wọ́n sọ pé ẹ ìgbàgbọ́ láì ìgbàgbọ́ yẹpẹrẹ ni o ìgbàgbọ́ yẹpẹrẹ ni à ẹ wò ó gbogbo wa náà la mọ program tá a ṣe parí ṣọ́ọ̀ṣì yìí ṣé mo pariwo owó owó wọlé o èmi wá jókòó mo wá ọtí ẹ̀ ọtí èmi ti mọ̀ pé lẹ́ǹsì ojú tọ̀dọ̀ ti yín cu lens ni ó gbúdọ̀ rí gbogbo owó nǹkan pátápátá àmọ́ ẹ wàá mọ èrò ọkàn tèmi àtúnjẹ́ pàwà mẹ́rin ẹ̀ sì jẹ́ ká bẹ́ sí mẹ́rin ah, owó ìjọ ọlọ́run nígbà tí ìṣòwò báǹkì ṣé báwọn èèyàn náà dà irú ẹ̀yin tẹ́ wá láti ilé sálẹsì eléyìí tó bá tọ́ sí yín àáfò tó bá wù kẹ́ lọ dá sọ sílẹ̀ bá àgbà tọbù kẹ́ lọ dá sọ sílẹ̀ lọ́dọ̀ yìí ẹ yà panu akọkọ the ministry of eh, clinical command lọ́dọ̀ tiyín ẹ̀yin ilé sà ìwọ ọmọ yíbò àwọn náà bọ̀ ìgbà mẹ́rin náà fi ń gbàyàn lórí ẹni tó bá fẹ́ ṣubú rẹ̀ ń fàṣẹ iṣẹ́ ìyanu ni kí wọ́n ní ó lè kókó mẹ́ ẹ jẹ́ káwa gbowó sá lọ àmọ́ àlè tí ì pín báyìí àkọ́kọ́ lọ fara sí síbi kan náà bóyá bí hòtẹ́ẹ̀lì kan bí ọ̀sẹ̀ kan èmi pẹ̀lú yín jọ wà bẹ́ẹ̀ tájọ wà tájọ máa tó ti yé yín ká tó wá bẹ́ẹ̀ owó. ẹ kúkú mọ̀ pé gbogbo owó tá à ń sọ nípa yìí ìkáwọ́ mi ló wà èmi mò ń gbowó òjọ kò sí wàhálà ní problem rárá ká tètè gbé lọ bí tápá máa gbé lọ. ẹ wo gbogbo ètò ìsọ yóò bá èmi lára mu ṣé ká sáré wọlé ká gbó jáde ká pin bí a ṣe fẹ́ pin kí n tètè mọ̀ kó tó fẹ́ fowó ṣe. sórí a lè sáré pin báyìí sẹ́ǹgbọ́n sísítà nǹkan tá a ṣe ni pé tá a bá ti gbé owó kọ́kọ́ kó ní agbègbè yìí náà á wà ń bẹ kan fún bí ọ̀sẹ̀ kan tí pásítọ̀ bá ti wo tó bá ti kàn sùn sí Jésù lọ́rùn ṣé owó tá à ń pa náà nínú ṣọ́ọ̀ṣì ẹjọ́ ṣé jésù la fẹ́ kówó fún ṣé jésù fẹ́ jẹ sàwámà. junior pastor hmm. ṣé mọ̀ kó lè nìkan tẹ́ ń kọ́ wa ìṣá ṣé mọ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ sista ha ìgbà tẹ́ ti lo apu yẹrin ni mo ti mọ̀ pé ẹ dájú sá tẹsẹ níbi sálísà mọ́tò àwọn èmi ni eh, èmi kọ yín lónìí mo dá yín lójú yín ni owó ṣe owó ẹ̀jọ̀ owó ṣọ́ọ̀ṣì owó òjọ ṣé ó jẹ́ owó èèyàn kan ni tába gbé lọ tába gbé lọ ṣe bó ní kálukú ló mọ̀ yẹ. hello sir yes sir. sir irọ́ àgbọ̀wọ́ ah, ah, kankan sá lọ sá ẹ mo ti gbọ́ ah. ẹ̀dọ̀ ẹ̀dọ̀ náà ẹ báwo ni senior pastor tí wọ́n ṣe mọ nǹkan tá à ń sọ lórí ìjòkó wípé ẹ ẹ àwọn afẹ́gbẹ́ owó òòjọ́ salon ah. mo ní à wọ́n ní gbogbo nǹkan tí oníkálukú sọ ta ló ṣe snapchat nínú yín ah. kọ́mọ̀dé pẹ̀lú ti fi fóònù sí snapchat ẹ ní pastor ní gbogbo ẹ̀. <laughs> àfìgbà tẹ́ kó bá mi po ah, pásítọ̀ torí ọlọ́run ṣèṣì mọ̀ pé mò ń sọ fún yín ká ẹ mọ̀ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o mò ń wí fún yín o àgbà tẹ́ kó bá mi ó ti dá o. kí ò ẹ̀yìn yorùbá ṣe rí báyìí torí eh? ọlọ́run ah, ah. èmi pẹ̀lú yín lájọ fẹ́ fúlàní kúkú nísìn kúkú sì fẹ́ bu lọ́wọ́ ó sì di pé kẹ́yìn lọ́rùn èmi nìkan. ṣé kìí ṣe pé wọ wèrè àwọn tí ń yọ ọgbọ́n mu lóòótọ́ o tọ́pẹ́ tọ́pẹ́. Ah, mo ti kọ́ sà. Ah, lọ́nà kí nǹkan tó ṣe ṣé tí ń dùn ẹ́ ni. Ah, ọ̀gá mi wà ní mo náà èyí tó. lọ́wọ́ yẹ kó wà nú gbóni. kí nǹkan tó ṣe ẹ́ ṣé mo ní ko pọ́ǹpù. kèsì ẹ̀bí mi sa pọ́ǹpù máa ń kí ló ti ní fọ́ọ̀tà àti ìjẹta kẹsàn-án máa wo òní gẹ́gẹ́ mo sì ní kí sọ wá sọ fún ọ̀gá ìjọba ìbí sa. ọ̀gá sì tilẹ̀ ti tèmi ó ní fọ́ọ̀tà àti ìjẹta so ọ̀ràn láti sọ fún mi orí ẹ̀ ti dàrú. ọ̀gá ọ̀gá atẹ́gùn ló lé mi jáde nínú ilé nsì kí tiẹ̀ ṣàtẹ́gùn àfi bí ìjì ẹ̀rù gan ń bè mí gan mo sáré jáde nínú ilé nínú ilé. ọ̀yá tẹ̀lé lọ ẹ lọ léjì jáde ìlú ìjì ẹ lọ léjì ẹ lọ léjì ẹ Yeah. yeah. yeah. mira, ara Yàlàkẹ́ ni ò yá o ara Yàlàkẹ́ ò yá kódà ó le gidi a ti ń gbé wọn káàkiri kò dẹ̀ sówó kankan lọ́wọ́ wa ni. Ah, ara Yàlàkẹ́ ò yá. bẹ́ẹ̀ni. Ah, ẹ kí wàá ní wọ́n ní kí ẹ ṣe sí lọ́sibítù báyìí. ó wà lọ́sibítù owó tí dókítà dẹ̀ sọ pé ká mọ owó yẹn pọ̀. owó ebi èlò ni ẹni kẹ wá báyìí. Ah, bàbá olóyè owó yẹn pọ̀ díẹ̀ o. ní ti àgbọ̀yé tí ẹni wá wá. bí hundred thousand ni sir hundred thousand ah ọ̀rẹ́ yàrá kẹ tí ń ṣe yàrá kẹ pọ̀ o hundred thousand tán ah yóò fẹ́ la oxygen ọ̀run o ẹ bá ti ń gbé kéèyàn mú bí hundred thousand wá ní hospital ó ti ń lọ́wọ́ oxygen nínú ah hundred thousand ẹ eh, alákẹ́ àrùn lọ. ẹ ṣe bàbá olóyè ẹ ṣe. dèdè jókòó. ẹ ṣe ọlọ́run máa ràn yín lọ́wọ́. àmọ́ bùfún ìbùfún ọlọ́pọ̀lọ́ ń ké tí n bá ràn lọ ìwọ náà ràn mí lọ padà. Hmm. ẹ wo gbogbo nǹkan tẹ bá fẹ́ pátápátá ni màá ṣe fún yín tó bá jẹ́ pé màá fún mi ní hundred thousand yẹn màá ṣe nǹkan tẹ bá fẹ́ fún. ìlú dé ayájú ta. ẹ ẹ ayájú ta bí àrà ò ayájú ta. I, I, I, I, mo bí. àmì jésù. ẹ̀yin mọdé wọ̀nyí ṣé inú ilé ilẹ̀ sọ pé àgbẹ̀ ló ti dààmú. pásítọ̀ pásítọ̀ kẹ́lẹ́ gbọ́ o oh god hmm. Hmm. olúwa hmm. ò ṣe thank you baba ṣe agbára yẹn ti wá dọ́kọ̀ ẹ wo ìdí ọ̀tí ẹ̀mí òkùnkùn tó gbélé ó wá lọ dúró sí ẹnu ọ̀nà ó ṣọwọ́ báyìí ó ń wá ẹni tó rí ẹ̀ tó máa gbá lójú ó ń wá ẹni tó fẹ́ gbé ṣulé ó ń wá ẹni tó fẹ́ gbé lulẹ̀ ó ń wá ẹni tó fẹ́ ṣe ní ìṣẹ̀kúṣe. àwa wà nígbà bẹ̀ wọlé mọ́ ẹ lọ ti géètì láàyè. close the gate. close the gate. ẹ ti pa. yes. Ah, àpàdé wọlé mọ́. close am. ó ti lọ dúró dè wá ẹ̀yin ò lè rí ó dúró dè wá bẹ̀ ó ń wẹ́ni tó fẹ́ gbá lójú O ń wẹ́ni tó fẹ́ rọ̀ lápá rọ̀ yes it's a slapping it's a slapping. tẹ bá gbọ́ hundred years ló gbọ́ àbọ̀. yes. ṣebí ọ̀nà wà nísàlẹ̀ mẹ́ẹ̀. Yes. gate kékeré ibẹ̀ la máa gbà wọlé oh, kóun dúró pa sẹ́nu ọ̀nà lámì kó gan síbẹ̀ ibẹ̀ nínú ọlọ́run ti máa bá my pastor mo mọ̀ pé kí n tó wọnú ilé hmm. a ti sáko mbẹ́ hmm. a ti wọnú kọ̀rọ̀ hmm. a wí command him a tún jáde síta. olúwa o. don't do that. o ajá wa lọ́nà o. fi ọ̀rọ̀ àtọjúbá tí wàá fojú kan ara yìí ẹwà ojú bàjẹ́ yọ tó síbi kó fojú kàn mí. ẹ wà náà rè ìwà rè ó ju yín lọ wo bí wàá gbọ́ ó ti ṣe rìn mo sọ̀rọ̀ kọ́kọ́ tó dé mo ní bí ojú ọ̀rọ̀ àti ojú bọ́bá ti fojú kọ́ra ẹwà ojú bàjẹ́ ó mọ̀ mí lónìí òbí ó bọ́ sọ́wọ́ o iná máa jó ẹ o wo bí mo wá mo wá fi náà jó ẹni agbára tó ń gbénu yóò ju agbára tó ń gbénu tiẹ̀ lọ ah gbóná òkè ìwọ ló ń jó fún ọ lóde ọ̀run àbí ìwọ là ń jọ nu enígbe níbi tó ti wá màá dá ẹ padà màá fi náà jó ẹ wo bí ó mọ̀ mí lónìí ó kà pàkó ó mọ̀ mí lónìí ó bọ́ wá ó mọ̀ mí lónìí ó bọ́ sọ́wọ́ ó mọ̀ mí lónìí iná jó ẹ ó mọ̀ mí lónìí ó destroy bóyá máa jẹ́ nìyẹn tó bá mọ̀ wọn rẹ tó fẹ́ wà destroyed ó yà ó yà òǹkẹ́ àbóhùn rẹ̀ rìn òǹkẹ́ àbóhùn rẹ̀ rìn òkè o fẹ́ stubborn àbí bọ́lá kíyèsí ẹni. pásítọ̀. ogun ìdí ogun ojúkojú bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́dọ̀ ní ìjà ńlá làó fò níjà oh, ìjà ńlá la ó fonijà àtàgbára olùwà àtàgbára ẹ̀mí òkùnkùn ìjà ńlá la ó fonijà jáde wọn pé wẹ́yìn agbára ẹ̀mí òkùnkùn ẹ bá parun tí ó wọ́n kẹ́ bá parun tó bá gbọ́tọ́ ní kóńdó kan kùmọ̀ kan kóńdó kan kùmọ̀ kan ẹni bá jẹ̀bá jésù wo kóńdó kan kùmọ̀ kan I will destroy you bóyá kẹsẹ̀ ni ẹ gbàdá ní fún mi ogun yẹn dogun face to face ogun yẹn dogun blow to blow ìgbà tún ìgbà rùn wọ́n bí eré ni baba dénú aṣọ àwọ̀dù ẹ tún gba iná dání bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wo bí wojú mi dáadáa wo bí kí tó gbaṣẹ́ olúwa mo wà ń gbòòrò tẹ́lẹ̀ èmi àti gbogbo àwọn boys àjọ ń lo Tamaki. ni kí ló wá fẹ́ gbére tí mi ò ní tó tó tó ní bá mi bẹ̀ wojú mi dáadáa ẹ̀ṣẹ̀ tó bá ba ẹ̀ṣẹ̀ Jésù ni o ẹ̀ṣẹ̀ tó bá ẹ̀ṣẹ̀ tó bá ba ẹ̀ṣẹ̀ Ọlọ́run ni o. ọ̀fẹ́ kọ́ ọ̀fẹ́ lọ. ṣé o fà gbóyè ni ṣé mi fẹ́ kọ́ àbí mi fẹ́ lówó gbéra kò sí tí mo fẹ́ nu méjì láti sàkání ẹ̀ wo bí bàtẹ̀ àfẹ́ ló wá sọ pé owó la fi ń lo ilé ayé ṣé ọwọ́ tẹ̀lé máa fi wá gbó mo mọ mi máa bá ọlọ́run mi sọ̀rọ̀ tó bá fún mi lówó ìwọ́kẹ̀. àbòfà gbé omi omi omi omi ṣé o rẹ́jẹ̀ tó gbó kólóbó kólóbó yìí tó bá ba ẹ̀tẹ́ ta ta ló fẹ́ kú ta fẹ́ kú. yé yé yé a a o ti fún mi lánàá o ọrùn mi ló mú yẹ o o ti fún mi lánàá o. ṣe bá lórí ẹ̀mí o. Ah, sorry boss. bàbá òye gan ni ọ̀gbẹ́ni tó ní ẹ̀mí lóhun yìí. gbígbé lẹ́nu ìlú wa kò nílò lẹ́nu báyìí torí ọlọ́ọ̀. nínú agbára. Ẹjẹ bá yín jó. Ẹjẹ bá yín jó. Ẹjọ wọn lẹ́nu ẹnu. Ẹjẹ ń wọn lẹ́nu. Àbí ìyá oníyà ẹ̀kẹ̀lẹ̀ ẹ bá wọn jó dáadáa. Ẹjọ ẹ lọ. Ẹjọ ẹ lọ bó ṣe ní ẹ̀mí gbé òun pé ẹ̀mí sọ pé kò na pásítọ̀ ni mo ti wò pé wèrè ni ọ́ ẹ̀mí tí ò sọ fún ọ pé kò lọ sàlẹ́jì àtòní àbí mẹ́wẹ́dà tó wáyé mélòó lára pásítọ̀ tó ẹsẹ̀ ẹyọ kan gbì káwọn ẹyìn yọ ní ìsìnkú láwọn fi gbà ẹ ẹ o ṣe kí ló ṣe bá òun nígbà tó sọ pé ẹ̀mí ni kò gbà pásítọ̀ ṣé ẹ kò sí wa láàrin inú ọkọ tiẹ̀ ní iṣu tí bẹ́ẹ̀ pé lórí burúkú náà ẹlẹ́mìí ọ̀hún náà kò rówó kó gbé fún pásítọ̀ ó ṣe wá jẹ pé ẹ̀ṣẹ̀ ló gbé wá fún pásítọ̀. Ah, ẹlẹ́mìí ní gbogbo ló bá ti ṣe báyìí kó máa fara mọ́ ẹ fara mọ́ ẹ bá wọn fi ẹ bá wọn ó ti tàbí. Ah, ẹ̀mí ṣe wò pé bóyá kábàáyé wà nǹkan tó bá gbóná. ọ̀gá bóyá bíi tíì kan tó wá fi bẹ́ẹ̀dì sí àbí kan tó dín yín sí kan dín yín. bọ́ọ̀lù kàti yàtọ̀ nílò bẹ́ẹ̀dì yẹn kó jẹ́ ìjọba lẹ̀ o. sọ́ọ̀tì kẹ wá jẹ tán bẹ́ẹ̀ kẹ́ẹ̀kan rí bíi bíà kan kẹ́ẹ̀ wá gbé lé. Ah! ẹ̀gbọ́n aplom ah, ah, eh, bí ẹ eh, ó ti yé mi ó ti yé mi ẹ ní kúrò. báwo ló ti ṣe wá ń ṣe ń bá. kò sí bí o ti ṣe ní o gbára ni o ro mí gbogbo ara ikàn mi gbínrín gbínrín ni ah. ìyá alákẹ́ hmm. ẹ wò ẹ dára yá o ṣe rí gbogbo nǹkan tí mò ń gbé wá fún yín owó gidi ni mo fi ń ṣe. sẹ́mi ah, náà wà ní hmm? nígbà tẹ́ ti ń pè yàn ọ̀bá dákẹ́ tí olóhùn gbàgbọ́ yà sẹ́mi kò wé mi náà báyìí àmọ́ wọn ò gbádùn ara gbogbo ara ní ro mí. gbogbo ẹ̀ bó ṣe ń gbé wá náà mò ń lò ó gbádùn ọsibítù ni ó gbé mi lọ. Ah, ìyá àlàkẹ́ hmm? nǹkan tó ń ṣe yìí eléyìí kì í ṣọ̀rọ̀ ọsibítù o àárí hmm? àgbà lásán ni. ní kíni. àárí àgbà. Ah, ẹ gbà mí ẹ gbà mí lọ aláìmọ̀kànmọ̀kàn àárí àgbà ọmọjọ́ ọmọjọ́ ni mí ìyẹ́rẹ́ hmm? kò ń bẹ́ńbẹ́ kébékébé ní í ṣe ó láàárín àgbà ṣé ṣé ṣé mi bọ́ mo wá tí ì dé táàrí àgbà ń ṣe mí eh, kódà kó ti sin dánmọ orúkọ mọ́wọ́ mi ràn ọsibítù ni ó gbé ń lọ. ìyá àlàkẹ́ ẹ dárayá ẹ dárayá kí lẹ wá ti jẹ báyìí. Ah, ọlọ́lẹ́nu mi ò ìní jẹ́ nǹkan kan. ẹ̀yin náà ẹ máa gbọ́ kò lọ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ sọ pé ara yín ò yá ìgbà tẹ́ ẹ̀ jẹun báwo lára yín ṣe fẹ́ yá. nígbà tí òun kọ lọ́nìí ohun mi jẹ́ ńgbà tí ọ̀wá lọ ń kọ́. àkẹ́mọ̀jẹ ń kú báyìí o. ẹ̀ní kú ẹ̀ní kú. ọ̀dà kò ti ṣe é dánmọ́ orúkọ. ẹ̀ní kú ẹ̀ní kú lágbára ọlọ́run. ojú wo yín ṣe wá le tó báyìí ṣé wọ́n ti fún yín ní omi ẹ̀rọ ni ojú yín ti le jù ṣé wọ́n ti fún yín lómi ìyè lọ́sàn-án yìí ni ojú gbóyìnbó ṣe kọ́rẹ́ lọ́wọ́ evangelist yellow kò yẹ kó má ti fún yín lómi evangelist yellow. Ah, ẹ máa bọ̀. Ah, kí ló dé kí ló dé. kí ló dé kí ló dé tó fún gbogbo àwọn kìnnìún lómi ojú wọn bó ṣe kọ́rẹ́ lọ́wọ́. àyèmí ah, ti fún wọn lóúnjẹ láàárọ̀ mo ti fún wọn lóúnjẹ láàárọ̀ tẹ́lẹ̀. kí ló ló fún wọn láàárọ̀. mo fún wọn lóúnjẹ láàárọ̀ tẹ́lẹ̀. o ti fún wọn lóúnjẹ láàárọ̀. ṣé wo ti jẹun ọ̀sán. mo ti jẹun. omi yìí báwo ló ṣe jẹ́ sí wọn ṣé bóúnjẹ ló jẹ́ sí wọn fún wọn náà. ẹ lè ẹ lè má dàmí láàmú pa o. ẹ fún wọn torí tí wọn bá tún ní ìsìn agbára yóò rí ká wọn mọ́ o agbára ta ló ní. wéré ju wéré lọ wéré ju wéré lọ. wéré ju wéré lọ. ok ẹ sá fún wọn lóúnjẹ ẹ fún wọn lóúnjẹ o. ó ya ó ya ó ya ó ya ó ya ó ya. ó kọ bàbá. Mhm. tètè fún olóògbé akọ wèrè ni o. ẹni nínú. wèrè akọ ti ń da bó bá ó ya ya ó ya ọmọ yẹ ẹ tó ní ó ya fún fún lóúnjẹ. ó ya. rọ rọ o. evangelist ó yà ó yà ó yà wọn ò lè ṣe nǹkan fún yín. àwọn ò sì kan. bàbá wọn jogún ẹ̀jẹ̀ o wọn ah. jogún ẹ̀jẹ̀ mi lè dá ah, sí o wọn mọ èmi. wọn ló pẹ́ kó tó fún lóúnjẹ o ok. tọmọ. tẹ̀mí mọ́ tẹ̀mí mọ́. tẹ̀mí mímọ́. ẹ o yá <laughs> wèrè ju wèrè lọ wèrè ó ju wèrè lọ gidi wèrè ju wèrè lọ o lè ti wèrè fún mi èmi gan bàbá wèrè. ojú rẹ ti ń pọ́n o tó bá bú ọsọ yìí ní dá sí o. pásítọ̀ torí baba. pásítọ̀. yẹ ẹ sàtúnà. pásítọ̀. tẹ̀mí ní mọ́. wọ́n dùdé wọ́n dùdé. pásítọ̀ ẹ ṣàánú mi àbúrò mi lọmọ yìí ọ̀dọ̀ mi ló ti wá gbọ́lú ló ti wá ṣọlùdé Ejo, ṣàìdé ló dàárọ̀ ìlú ní àwọn yẹn káàkiri pẹ̀lú àdá àwọn géńdé ọkùnrin ló bá mú wá síbi láàárọ̀ ẹ ṣàánú mi pásítọ̀ àbúrò mi. ṣé o mú gbó tẹ́lẹ̀ ni. ẹ kò kò mú gbórí ẹ ẹ ẹ dákun ẹ má dọwọ́ yín wá ẹ mọ wá ẹ ṣe ẹ ṣe wá wá wá wá arákùnrin ọmọ aláṣẹ lèmi o torí wèrè ju wèrè lọ yá wa ẹ fi lọ́wọ́ rẹ̀ lẹ́jẹ̀ fi lọ́wọ́ rẹ̀ nù ó yá kúnlẹ̀ ní orúkọ Jésù ìyá gbàdúrà ẹ wò yá wa ẹ wà bọ ètò ẹgbẹ́ kan ẹ fi sórí yín. pásítọ̀ tí bá ti bọ́tọ̀pù yìí owó ni mo máa wá. Ah, ẹ wò ṣe lọ́rùn tèmi sìn ó fẹ́ràn òwò ọmọ pupa ó yá pápápá ní orúkọ jésù àmín ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín. bíbélì mi wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójó wọ́n fi sá kúrò nínú kọ̀lọ̀fín wọn. jẹ́ mo gbàdúrà fún ọ̀ránṣẹ́ tó ń bẹ lórí ìkúnlẹ̀ kí wẹ́rẹ́ ara rẹ kó sàn. àmín. jésù kristu olúwa wa. àmín. yá wa ṣẹládùn àtàwọn ọkọ gbàǹsìn kí wẹ́rẹ́ ara ọmọ yín kó lè wọ sólò ni. bẹ́ẹ̀ni yes. sẹ́ẹ̀rì káláwọ̀n ga ọlẹ́ bámbí àwọn mobile pastor wọ́n gba two hundred and fifty thousand lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni síta. máa san máa san owó wà ní mọ́tò mi máa san. ẹ san. máa owó wà ní mọ́tò mi fifty hundred yagba fifty. o ya wèrè ni. yagba yagba ẹ fọ hundred. ẹ fọ fifty. sọfẹ sori bu ah, ah. sọfẹ agbèrè ni. ẹ fọ hundred. fifty ti da ẹ sọ ẹ sọ o ya wọlé dọ̀bálẹ̀. Ah, corporate wèrè. o yẹ kúnlẹ̀ jagbado ẹlẹ́kejì lórúkọ jésù. àmín. ẹ̀mí aṣọ tó tó ń bẹnu arákùnrin olúwa yọ kúrò. àmín. ẹ̀mí kúkere tó ń bẹnu arákùnrin olúwa yọ kúrò kẹ́lì ní mọ́. ẹlẹ́kẹta rẹ̀ tàbá kò kúkú alàyè ń dà. ní orúkọ jésù. àmín jésù. ní agbára ẹ̀jẹ̀ jésù. wèrè tó ń bẹnu arákùnrin jẹ́ kó san. àmín. wèrè tó ń bẹnu arákùnrin jẹ́ kó san. àmín. ẹ hmm. eh, màá bí olórí. evangelist yẹ́lò tó wọ̀ nìyẹn eh? evangelist ṣé ọ̀la bùnmi so ṣé kí n lajú. Eh? àjọ ayá náà jọ jọ jọ jọ má tó. ẹgbàdé lọ́wọ́ ẹjọ́ pásítọ̀ ẹgbàdé lọ́wọ́ ẹ pásítọ̀ ọ̀ẹ́ pásítọ̀. wò ó torí àárín ọ̀rọ̀ ń tó mi ó jẹ́ kí mi kò wẹ̀yìn wò aládé ó yà á ta tó. kí ló máa ń sẹ̀yìn ọmọbìnrin náà ṣé nítorí pé ó ti wá já barapá nìsín kò ní àǹfààní kankan tí ó ṣe fún ọ nù bẹ́ẹ̀ àánú rẹ sì ń ṣe ni o. ṣe rí wọn báyàn wá sẹni wọn ìbáyàn ṣe o iyán làlá fẹ́ jẹ o kẹsì ra ògúnfe ògúnfe yíyún ẹran ògúnfe tó níwò lórí sarasa kì í ṣe ògúnfe tí ilé olóúnjẹ o ògúnfe tí sì ń mí living thing ògúnfe. ẹ ẹ dúró mùtá ta ló fẹ́ gúnyán nu wọn. èmi lè rí kùn hm? yóò. yẹ gúngún ó lápá. ẹ̀yin lẹ fẹ́ gúnyán lórí yín lílù lápá yín ń jó yìí. mo máa gún. ọwọ́ ní ègún kò sí nǹkan kan bẹ̀rẹ̀ ó lápá. ṣé rajaraja wo ti sí nǹkan ra báyìí. ẹ̀yin lẹ gúnyán ọ̀gá o wọ́n mọ̀ sí o kò sí wàhálà ẹ ẹ bá wa ra su ẹ sì rògùn fe tọ́jẹ́ livington tí wọ́n ti pa kò sí wàhálà ọ̀nà ló bá tán. wo mi mú ta sọ fún wọn pé kán tòlótòló sí kí ló dé abẹ́sòkú àná ni kódà tá a bá tún fẹ́ dára jẹ́ wọ́n rà gbìn wọ́n fi bá wa ṣẹ̀gùn sí ká lè fi jẹ irọ́ ọmọ pa fẹ́ ṣe good friday ni wọ́n fi ṣe ìgbín tí ọ̀lẹ́ jẹ. ẹ wò mí mùtà àràtọ̀ wá wo lówó ní fowó ẹ̀dá jẹ́ wọ́n bá wa fi irú ṣe fried rice. fried rice àwọn ta ló fẹ́ ṣe fried rice náà wọlé àwọn ilé ìjẹun tó lè ṣe fried rice. èmi náà ní ìtẹ́ mo sì máa ń jẹ dáadáa torí mo tẹ kétra. kétra ni kétra. kétin lẹ sí wo ṣe fried rice ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ mr big ẹ ǹlẹ́ tantalizer ẹ má ti rí yín ó ti mọ̀ pé good ẹ good wọ́n máa bí yín rè yẹn sáà sì kó mọ́ dùn ẹ sáàgbà ẹ sì gbọ́dọ̀ tí ọba ti dùn ti ń ta bó ṣe wà owó yàrá kẹlá ń ná díẹ̀díẹ̀. Ah! ṣé pé bọ́dà bùtà ń gbá mi látọjọ́ yìí ni ike ndọgba egbe wọn tàn jẹ ni torí at much atlantic eh. tí mo bá fún ọ ni wípé kò tètè pé ìyá rẹ lọ tí ọ ti pé tó kó tó di pé nǹkan mi ò tẹ̀lé. èmi èmi ni bọ́dá mùtá gbá ah, ó wá ń gbowó lọ́wọ́ mi látọjú ẹ̀ àṣírò ni gbogbo nǹkan tí wọ́n gbé fún mi. Hmm wọn kàn gbowó lọ́wọ́ mi lásán ṣé tó bá jẹ́ hospital ni mo gbé yín lọ mo mọ̀ para yín á ti yá ah, àmọ́ tí àárẹ̀ yìí tó bá padà já sí ọlọ́jọ́ ah, èmi àti bọ́dá àníjọ gbé nínú ìlú yìí. Àlàkẹ́ báwo ni wọ́n ló ń wá mi kí ló dé ṣé kò sí. Ah, bàbá olóyè ó ti ṣẹlẹ̀ o. kí ló dé. ẹ wò lẹ́nu ọjọ́ mẹ́ta ó dàbí pé hmm, ara mi ṣáà ń ṣe mí bákan bákan. àlàkẹ́ sọ̀rọ̀ síréètì ah, sọ̀rọ̀ síréètì ara ẹni ti bákan bó ara tèmi náà ti bákan bákan lẹ́nu ọjọ́ mẹ́ta ọkàn ló gbọ́n sára mi ni kò sí dára ẹni ti bákan bákan so tó bá ṣẹlẹ̀ ní kò sọ. ẹ wò bàbá olóyè mhm. ó ó mo ti lóyún. mo ti lóyún. bó ló ti jẹ́. kò yé mi náà mo kàn notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara mi ṣe bákan bákan so mo lọ sí hospital mo confirm pé mo ti lóyún. kó tó sún ìlú àníṣe. Ah, kò tí ì pẹ́. Ah. Ah. ẹ wo wọ́n jẹ́ ń tọ́jú alákẹ́ ọ̀rọ̀ wò padà sí ni o. ẹ wo bàbá olóyè mi ò lè ṣẹ́yìn ẹ̀rù ń bà mí. wọ́n sọ tọ́sọ mọ́ jáde òṣòwò tó àfi ilẹ̀ ni oṣù tó lè ṣẹ́yìn ọwọ ẹjẹ kan lórúkọ olówó wa bó ṣe ṣe sí. ọ̀pọ̀ ipa kan kékeré tí ẹ gbà lágbà gbà lọ wá bó ṣe lọ́kọ́ lọ sọ́sítù kọ́ lọ yọ. muta. tọ́mọ wo ni alákẹ́. sufi ah ó tiẹ̀ ti dá níbi tí mo ti bá yín ṣé bọ́dà bẹ̀ èmi ló ń pè lọ lanu gbàgà tó ń pè ní muta ó síbi ò lè fi bọ́dà kún ni bọ̀dá bóyá lo mọ̀ pé bọ̀dá tó wà lórúkọ ẹ̀ mo ti yọ̀ dànù tipẹ́tipẹ́. ẹ Muta ń bínú lọ ni nígbà tínú rẹ̀ bá rọ̀ yóò fi ẹ̀ nǹkan padà yóò dẹ́ bọ́. nígbà wo nínú rẹ̀ fẹ́ rọ̀ ẹ jẹ́ àkọ́ńtì àbádá ìtàbẹ́ tí ọba dá. inú níbi ẹ gbé gbogbo ẹni sẹ́wọ̀n ah. ẹ wò ó ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbowó lọ́mí tẹ́ ń gbowó lọ́mí látọjọ́ irọ́ ni ẹ wò ó oníṣẹ́ yìí ti jẹ́. iṣẹ́ iṣẹ́ kí ni mo rán ọ ìyá àlàkẹ́ ti kú. iná lílá ìwà iná ilé rajiri rajiri mm, yé yé yé ìyá àlàkẹ́ ti kú. Ah, pẹ̀lẹ́ ẹkọ rẹ yàn ẹ ǹlẹ́. tí ẹ ti wá sin ẹ ní àbí kínní ni. wọ́n ti sin wọn. Ah, ah. ṣé wọ́n ti sìnkú ẹ tún gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Muta jẹ́ kí n sọ kinní kan fún ẹ mo fẹ́ kó o mọ̀ pé igbá orú ẹ̀ fọ́ ọ ẹni tó rán ni lẹ́wọ̀n ni kó má sàṣùpara téèyàn téèyàn bàbá yẹn rìnrìn àjò ó yẹ kéèyàn wo ẹni téèyàn téèyàn bá rìn téèyàn bàbá yẹn ṣe nǹkan papọ̀ èèyàn gbúdọ̀ máa rò pé irú èèyàn wo ni mo fẹ́ bá ṣe o bẹ́ẹ̀ bá ti ṣe ọlọ́run ó yẹ kéèyàn wo pé irú èèyàn wo ni mo fẹ́ bá ti ṣe ọlọ́run kì í ṣe pé bí àwọn sàkúsàkú àwọn sàkúsàkú pásítọ̀ tí wọn ò ní lè ṣe òní wọn náà sọ lóye community jẹ ah kẹ́hìn ah ọlọ́run wọ́n ah.

wọ́n fẹ́ fún bọ àpò wọ́n fẹ́ díjẹ àpò wọ́n fẹ́ kì wọ́n lẹ̀ àpò wọ́n rí iye àpò ti gbìn òṣèlú máa kò sí máa níbi tí ọkọ̀ bá tẹ̀lé dún yàn lọ́kàn tọ́rọ̀ bá dún yàn lọ́kàn á lè gbé ní kejì o á pè ní wa o á lè bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bá yín dún mi o nǹkan bá yín ṣe mi o nǹkan kan á bá sọ̀rọ̀ kò bẹ́ẹ̀ ní kejì sọ̀rọ̀ oṣù mi máa sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbẹ̀ báyìí nísìnyí ó parí nìyẹn. èmi wa rogo mi wo bí wa aláyé wọn ni mo bá wí. sí òsì kí tún ni kí la tún rí gbọ́ báyìí. ẹ máa rí gbọ́ ẹ máa rí gbọ́ èmi àti ẹ wà bí àwa mm-hmm. ló problem ní ayé ọjọ́ sí nínú bíbélì. Mm-hmm joseph. wo má tún sọ̀rọ̀ joseph joseph olórí burúkú ọ̀rọ̀ tó kí sọ́ọ́ tìbí. joseph náà fi sínú túbú inú túbú joseph òun làwọn jọ̀tún ọlọ́gbà joseph kò túbú kí ló lọ ṣe ṣé kò lọ jọba jọ tábà kò ń gba ìbọn lọ́mọ ebi ló máa pa wá kú ebi ló máa ọba wèrè wọsán jọba délé yìí ni mm. sáà tẹ joseph ṣé irú sẹ́ẹ̀lì eléyìí náà fi joseph sí. láyé ìgbà yẹn joseph jọba táwa bá jáde kó n bí kò sí ní tá a lè dá a lè lolówó lọ lọ́la lọ lọ́rọ̀ máa ń rẹ ẹ̀pin. tọ́ba ti kó mi lọ jàre ọ̀nà kankan fún orí máa wọ̀rẹ́ ṣóyẹ ṣàkóso ìgbàgbọ́ ní ọlọ́jẹ́ wa sọ hmm, òdodo ọ̀rọ̀ kan fún ilé tèmi ìṣẹ̀ṣẹ̀ ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ sí wa yìí èmi náà dùn wọn bá mi lọ́kàn jẹ bí àwa làwa bá láì wá débi pé àwa wá sẹ gbogbo àná ẹtí là gbé wọnú sẹ ó dáa tó ah, ti bẹ́ẹ̀ nísìn wọn ṣùgbọ́n mi gbọ́dọ̀ pàrọ̀ fún ẹyẹ wúṣù fún ẹdí sálẹ̀ kọ̀kọ́. sórí nígbà kan ṣùgbọ́n kó tó di wípé àwọn òṣèré wa dé ọyẹ tèmi náà wàá là mo wá rí kí gbogbo gbèsè tí mo gbé yẹn ó dáa kò ṣe gbèsè tiẹ̀ tó fẹ́ rojú ọlọ́run gbé ṣòye nínú bí táwa ni mo ti ronú kan òbí kó tó di pé gbogbo iṣẹ́ olúwa ẹ bẹ̀rẹ̀ mo ti gbé àwọn ìgbésẹ̀ kan tẹ́lẹ̀ gan-an bàbá. ẹ̀hún ó pẹ́ díẹ̀ tí mo ti ń dúró sórùn bíi tèyìn mo wá wò pé bóyá kí ẹ tiẹ̀ kọ́kọ́ yọjú sí mi ná kémi àti yín sọ ohun tí a fẹ́ sọ tí n bá dẹ̀ ti lọ kẹ́ ẹ máa wá ja ewé yín bàbá ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́sà. ẹ̀yin tí ẹrẹ́ni tó júwe bí fún mi náà ó ti ṣàlàyé ó ní ti bá ti débi pé ẹ̀ẹ́nì sọ̀rọ̀ kí n fi ogúnwogún kí n fi ọgọ̀wọ́gbọ̀n kí n fi gbogbo ẹ̀wé ra wọn ẹ̀ẹ́nì fún mi lésì ṣùgbọ́n gbogbo ẹ̀wé ó ní ti bá ti débi kí n sọ ohun tí mo bá bá bàbá ohun tí bá wà ní wípé ẹ̀hún ṣe rí ọ̀rọ̀. mo fẹ́ sọ̀ṣọ́ tí. ọwọ́ rẹ̀ dà. ẹnìkan ló tẹ̀ júwe rẹ̀. wà wàrà wọ́n wọ̀ wọ́n kan olórí náà nípa ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀gbìn kankan adébáfún àjẹmọlẹ́ ní ojú ọmọ ajímọ̀ owó jẹ́ bí agogo ojú ọgbà náà ló kò ṣẹ̀ṣẹ̀ báyìí ló mọ̀ wọ́ ọjọ́ àkèrè tó bá ta lẹ́ ta níjọ́ náà lẹ́nu ọ̀la kejì ọ̀gara ṣàṣà ẹ̀yìn ọ̀la gara ṣàṣà. ẹ bàbá ẹ ń bá tẹ̀sí kọ́kọ́ débi yẹn kọ́kọ́ yà mí lẹ́nu mi ìlú ẹ̀rí ẹ̀ mi wá já. kí ẹni tó torí ẹ̀tọ́ mi wá. ẹ ṣe ẹ bàbá ẹ wò nǹkan lọ déédéé ni nǹkan lọ gbọ́ àti jẹ àti mu ó nágbára díẹ̀ bí ká jẹ ká má jẹ tààrọ̀ yìí mo á wò pé ah, ṣé mi nìyí lẹ́sẹ̀ síta báyìí. ọ̀kàrí tí wọ́n rí kó o tó dọ́dọ̀ mi láàrin wọn lẹ ti sọ fún mi pé àjòjì kòdògbò kan bọ̀ wọ́n lálejò bọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí ọ pátá lèmi sì ti rí oògùn ìdílé ìyá ni olóṣopọ̀ mọ́ ti lé ibi bàbá tí ń dọ̀ láàmú. báwo ló ṣe mọ́ra wọn. àwù ọmọ pé ní tá à ń sọ òṣòro mu wọn ti mú ọ. èwo á ní tọ́ fẹ́ ṣe báyìí àti pé iṣẹ́ ìrìnlẹ̀ yẹn láàyò. ó gbó àtọ̀ yín níbi tẹ̀dé yẹn ṣó ti ṣe rí iṣẹ́ olúwa ni bá káàkiri mo wá wò pé ah, àwọn èèyàn ń olúwa yìí wọ́n ń gbòòrò mo wá kíyèsí pé ah, káyọ̀ tó lè ṣiṣẹ́ olúwa yìí gbòòrò ó yẹ kí fi nǹkan díẹ̀ sí ní abẹ́ kébì náà wá lè dín ńlá níbi iṣẹ́ olúwa kálọ̀ máa sọ ní ìwà òkè tí ń bá wa. àwọn tí wọn máa ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni bàbá lérò pọ̀ mẹ́ẹ̀ẹ́ ah, ọ̀ nǹkan kan ni díẹ̀ nú wọn lólóòótọ́ bẹ́ẹ̀ ni onídẹ́rẹ́ òfòlà bí o kò wá nǹkan jẹ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni kálukú mi ṣàlàyé ọgbọ́n tí wọ́n dá fún ọ bí wọ́n ṣe ṣe rèé èmi náà ó lù tí ọ níwọ̀n ọba àgbàdo ọba ṣe tán àti tí n bá o ṣe ọ̀nà ẹ̀rọ là. bá ọba ti ń rí báyìí lọ́mọ tú bọ́ọ̀ bá ti rí lọ́mọ dè torí bẹ́yìn bá rí bẹ́ẹ̀ wà mọ̀ tú kò rí kankan bẹ́yìn bá ti rí tí ò bá mọ̀ dé kò rí kankan ọmọ rí ọmọ tú ó sì mọ̀ dé. bọ́ọ̀rọ̀ bá rí báyìí àtọ̀kọ́ táwọn bàbá wa máa dá àmọ́ yóò ná lówó díẹ̀ ẹ bàbá ẹ wò ibi tẹ bọ́rọ̀ dé yẹn máa dé díẹ̀ ẹ wò tí n bá lówó díẹ̀ lọ́wọ́ mi tó ní wá bí. bàbá. orin wo làwọn akọ sí gbẹdú báyìí. àbíkẹ́ gbà mí àgbàtàn là gbọ́lẹ̀ àgbàtàn là gbọ́lẹ̀ bàbá ẹ̀yin ẹ̀ ṣe gbà mí náà ẹ wá rí mi wo bíràn ẹ ìlérí ló ṣe yìí o ọgbọ ìlérí ló ṣe yìí. bàbá máa jẹ́ wọ́n fún ọ. máa jẹ́ tó ní. ọ̀dà èmi ò ṣe fún ọ egbògi kan bẹ táwọn bàbá wa máa ń lò dọ̀hún lèmi ìbọn sí ọ wà wá àyín lọ́tọ̀ọ̀la àmọ́ tí n bá ti ṣe fún ọ tán tó dùn tọ́ ọ bá kọ̀ tó òun lè rí ilẹ̀ ṣe èmi tí mo dáná ni wọ́n bomi pa. mo lè sí ilé ẹ wọ ẹ̀yìn ti sẹgbẹ kan ẹ mú bàbá ẹ má bínú ẹ ní màá máa lọ. ẹ bọ́ bá dọ̀tún la padà wá. ẹ wo ó máa lè díẹ̀ o ṣé rí àtàtì lọ àtàtì wa lọ́tún là kò sí ìdí rẹ̀ lẹ́yìn ibi tí mo ti wá bá ṣé bọ́ ọba débi tó ti wá bá mi ọmọ náà lé rẹ̀. ẹ ẹ mo mọ̀ náà lé. ẹ ṣe òṣì rẹ̀ dà. yẹ wọ bàtà wọ bàtà wọ bàtà wọ bàtà. gbèsè òṣì òkè òyà dẹ̀ mọ́lẹ̀. ajá ìsìn tí ṣé òkú rọ̀ àdúró tí o ṣe ṣe kò mú rè ó dùn jù. pásítọ̀ lẹ́yìn gbogbo tí mo ti sọ fún tó ń jù ojú ọ̀gá kan ní ká dé. bẹ́ẹ̀ ni kọ́ wa dúró lákọ̀ọ́ bí ọkùnrin ọgbọ́n ojú rẹ̀ dà. sọ pé ojú ikún kì í kú olóko ẹ̀pà. ojú ikú kì í kú olóko ẹ̀pà. ojú kú olóko ìwà nǹkan jẹ́. ojú onídẹ̀rẹ̀ kì í kú olóko ìwà nǹkan jẹ́. ànàmú tọ̀gà. ànàmú tọ̀gà. aṣọ aláṣọ lọ̀gá dàbúrà. aṣọ aláṣọ lọ̀gá dàbúrà. ọ̀yà méjèèjì lọ ojú báyìí. Ah! Ah! kí ọwọ́ àkàṣẹ tó fi máa bá a sọ̀rọ̀ ọ̀yà ah, eh. lànà eh. àgádágodo ayé ọ̀la pátí egudu òun la gidi ẹsẹ̀ lọ́ba arẹ́bìnrin bá wọlé rẹ nítorí rọ òkú lóhun kànàkànà. má lọ o má má lọ o ọ̀bẹ̀rẹ̀ pọ̀. ẹ ẹ jó sọlẹ̀ sódò òkun rẹ. rájú ojú rárá. mo ti dúró sórí bó o ṣe rí lọ àṣẹ ni mo gbé síkùn rẹ o ntọ́ ọba rí lọ fàṣẹ bá sọ̀rọ̀ bí a bá ti gbé ṣòro wá ìwọ máa fàṣẹ bá sọ̀rọ̀ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí yóò ṣe rí náà nù ọgbọ́n yóò jẹ fún ọ yóò gbà fún ọ má jiyàn láfáwọdá ọjọ́ àkèrèjù pọ̀ bàtà lẹ́ ń pa ń dọ́nà ní rọ̀rọ̀ lákejì bí mo ṣe ṣe gbogbo ọ̀fọ́ yìí bọ́ ọ bá ti ń fojú rẹ rí i lọ́ọ́ máa fìtàsí ẹkàn dé ló sì máa tú torí ní tá a bá fojú rí làádé làátú ọgbọ́n. bẹ̀rẹ̀ sí ní máa polówó ẹ̀kọ́ bí ẹ ṣe polówó rẹ̀ ọya bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀tà ọya ọ̀kàrẹ̀ máa polówó. ẹ jẹ́ ẹ̀rọ ẹ̀kọ́ ẹ tún kọ́ wò ẹ fẹ́ kọjọ́ bẹ̀. ẹ bọ̀ ọkọ jẹ mọ́ínmọ́ín ẹ lẹ́kọ̀ọ́ dé o ẹ rẹ̀ bẹ́ẹ̀ bí túlẹ̀ o. ó wù ú sí lórí mi. ọya polówó díẹ̀ sí i. sọ lọ báyìí kò rí ẹ bàbá bó ṣe jẹ́ nù ó ní bó ti bọ̀ sí ó bà fìlà bẹ́ẹ̀ ó ṣe máa bù ọ́ ní ṣọ́ọ̀ṣì tó bá dá lẹ́nu wọ́n máa wá lọ́tún wọ́n máa wá lọ́sí òkìkí ìrìn ọkọ̀ gbòò wá wò ó wọ́n gbé fìtìlà kan fún wọn gbogbo ẹ̀kọ́ tó wù yìí ẹ̀mí rẹ̀ ni ó ń jẹ tán ọ̀ gbọ́dọ̀ dánwò ọ̀ gbọ́dọ̀ fi dàka ọ̀ gbọ́dọ̀ fi dọ̀bẹ̀ ọ̀ gbọ́dọ̀ fi dánwó ọ̀gbọ́ bó ṣe á wà yìí bọ́ ọ bá ti tẹ́lẹ̀ sí fìtílà báyìí lọ́wọ́ jẹ kọ̀ọ̀kan tọ́ ọ bá ti parí ọwọ́ paná tọ́ ọ bá ti jẹ kọ̀ọ̀kan ó tún tẹ́lẹ̀ sí fìtílà títí títí tẹ́ parí ẹ̀ bó ṣe wà yìí bọ́ ọ bá ti àwọn ajẹ tán ṣèkìtì lè rà bó ṣúgà. irọ́ ọwọ́ kẹtọ́ bẹ̀rẹ̀ báyìí náà ló gbúdọ̀ parí ẹ̀ ojú tó bá wù wọ̀ ní fọlẹ́ ọ̀yá gbèrú. ẹbẹ kọjọ bẹ ẹbẹ kọjẹ jata ó ṣe é ṣe gbogbo ẹ. ṣé wàá rí i pé ó yẹ ká dúró ti olúwa pẹ̀lú inú kan kò dẹ̀ yẹ ká sin ọlọ́run pẹ̀lú mámọ́nì ọ̀nà ìparun ló máa lídìí èèyàn sí tásìkò ń bá wa tó kò sí ẹ̀dá náà tó lè yọni nínú ìparun náà ṣùgbọ́n ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí ìrònúpìwàdà èyí tó jù lọ́dọ̀ olúwa kò sì sí ìbéèrè tí olúwa kò lè gbọ́ tí a bá ké pe olúwa ó dá mi lójú pé yóò yọ yín nínú àjàgà yìí ṣe rí lásìkò yìí tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ irú èyí tí èmi ní wípé tá a bá pe olúwa yóò dá wa lóhùn kò sí ìdáríjì tó jù níwájú olúwa kò sì sí bá ṣe lè kẹ́pẹ́ tí kò ní dá wa lóhùn tí ẹ bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín tẹ̀sí nígbàgbọ́ wípé ẹ ní ṣerú ẹ̀ mọ́ ọba tó dára ní olúwa nítorí ìdí èyí ẹ díjú ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ẹ wò tí mo bá ń gbàdúrà ẹ máa ṣàmì ni o ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín olúwa ọlọ́run lágbára àwọn ọ̀rẹ́ ṣẹ́wọ̀n yìí àti wọ́n sí iwájú rẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n fi dẹ́sẹ̀ olúwa foríjì wọ́n. àmín. olúwa o wọ́n tó di agbára lónìí lónìí bá mi yọ àwọn ọ̀rẹ́sẹ̀ kó inú àjàgà yìí. àmín àmín àmín àmín. àṣìṣe bẹ́ẹ̀ náà ṣe ó àwọn àyẹ̀ là wá. àmín àmín àmín àmín. àṣìṣe bẹ́ẹ̀ náà ṣe ó àwọn ìdí là lè wá. àmín àmín àmín àmín àmín àmín àfijẹ́tù ẹ̀ẹ́dẹ́gbẹ́. àbáwá kí ló ṣẹlẹ̀ ibọ̀ sí pariwo náà ẹgbẹ́ ẹgbẹ́ tó ṣe pé àforíjì rẹ̀ là wá bí jésù gan bá dé tó ọ̀fun lóhùn bá yóò sàpadà ni. kò lè sàpadà kò sí ti jésù bẹ̀rù. bẹ́ẹ̀ni kò sí kò sí ti jésù bẹ̀rù. àmín àmín àmín